ètò yín ètò wa ògo ìgbàlà ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ́ni kejì àpòsò orí tẹlifíṣàn Orísun ẹ má ti yí kúrò nídìí ẹ o mo ní kẹ́ ẹ jókòó síbẹ̀ ẹ má gbé lọ bì kankan nítorí pé àǹfààní ńlá eléyìí tí ẹ ó jẹ láàárọ̀ yìí òun ní agbára púpọ̀ lórí àkòrí eléyìí tí à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni ìfàyè gbani láti òkè wá ìyẹn túmọ̀ sí wípé nígbà tí Ọlọ́run bá fi àyè gbá ènìyàn ohun gbogbo tí ènìyàn bá ń wá láti ṣe ni yóò yọrí sí rere ìránṣẹ́ ọlọ́run sì wà nínú ilé àwọn náà ni pásítọ̀ adémọ́lá adépọ̀jù òjó àwọn ni bàbá mi nínú olúwa láàárọ̀ yìí dádì ẹ tẹ̀síwájú o. ẹ ẹ bá mi padà sínú bíbélì ibi tá a ti dúró náà ni màá tún dúró sí. ìwé Éfésù yẹn ni màá ti sọ̀rọ̀ tó pọ̀. fún àǹfààní ẹ̀yin tí ẹ tí ì ṣí. ìwé Éfésù orí kẹtàlá la kà tẹ́lẹ̀ ẹ wá ka ẹsẹ̀ ìkejìlá nísìnyí òkè ká wá kí n tún ṣẹ̀ṣẹ̀ padà sókè yẹn. ẹ wá sẹ́pà sí ẹ ẹ ẹ ẹ ẹ pàṣẹ hmm ó ga. yes. wífísù orí kejì ẹsẹ̀ kẹtàlá ẹsẹ̀ kejìlá la wá fẹ́ padà sí báyìí. la fẹ́ padà sí báyìí. ok pé mhm. ní àkókò náà. ní àkókò náà. ẹ̀yin wà láìní kristi. ẹ wà láìní kristi. ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ ìsírẹ́lì. ẹ dúró a pè ibẹ̀ yẹn lóyìnbó ní commonwealth. Hmm. Hmm. lédè òyìnbó èyí ló wò ní ẹ bá mi wò ìbú ẹ kí ló ti wí bẹ́ẹ̀. commonwealth. commonwealth ohun tó pè ní commonwealth ọrọ̀ tó wọ́pọ̀ ṣùgbọ́n ọrọ̀ tó wọ́pọ̀ ta nínú Kristi yẹn láyé rẹ ò ní. that as that ah! time. Ah, you were without Christ. ẹ ò ní kristi nígbà yẹn ọjẹ́ àlejò ajẹ́ àlejò àjèjì sí àwọn ohun tí ọlọ́run ṣètò fún àwọn ọmọ ìsírẹ́lì ajẹ́ àlejò sí àwọn àǹfààní tí a ti ṣètò sílẹ̀ fún wa ajẹ́ àlejò sí àwọn tí ó yẹ kó jẹ́ tiwa ṣùgbọ́n ní ìwọ̀n ìgbà tó o bá ti ní jésù o kì í ṣe àlejò mọ́ ṣùgbọ́n ibi tí ẹ̀rù ènìyàn ti bà mí nìyẹn wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fi ayé rẹ̀ fún Jésù ṣùgbọ́n tó yẹ pé ìgbé ayé rẹ̀ inú ìnira iná ló tún ń gbé. Jesus. torí pé òye òye wípé Jésù Kristi ṣe àwọn ìtúsílẹ̀ ó ti ṣe àwọn àǹfààní fún láti wọlé sínú àwọn nǹkan kan kí ayé rẹ̀ ó lè yí padà hmm. kí ọ̀rọ̀ rẹ̀ ó lè yí padà kí ìṣe rẹ̀ ó lè yí padà kí ọ̀nà rẹ̀ ó lè yí padà ó ní nítorí pé Jésù Kristi ó ṣe èyí fún wa lórí àgbélébù kí a bá lè ní àǹfààní sí àwọn ìlérí ọlọ́run tí ẹ bá wo gbogbo ìlérí tọ́lọ́run ní fún ènìyàn ní bíbélì ó pọ̀ jáǹtì rẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń wà nínú kristi jésù ló jẹ́ pé kò jẹ nínú àǹfààní yẹn síbẹ̀ ìyà ń jẹ ojú ń pọ́n á máa pé kò sọ́lọ́run ó ti sú òun òun gbàdúrà gbàdúrà àdúrà òun ò gbà gbọ́ máa ṣí ọ níyè lónìí ọlọ́run á dẹ̀ ràn mí lọ́wọ́ fún ọ láti lè gba ìṣíníyè kí ayé rẹ lè yí padà kó o lè kúrò nínú ipò tó wà yẹn ẹ wá jẹ́ á lọ nísìnyí nínú ìwé Éfésù orí ìkíní Éfésù orí ìkíní kẹ́ ẹ wá padà sí ẹ jẹ́ á láti ẹsẹ̀ ìkẹta olùbùkún ni ọlọ́run. olùbùkún ni ọlọ́run. àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí wa nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi. Hmm, ìbùkún ọ̀run. ó ti fi ìbùkún ọ̀run ó ti fi bùkún fún wa nínú Kristi Jésù fún gbogbo wa tí a ní àǹfààní láti wá sábẹ́ àṣẹ àti orí ọ̀fẹ́ rẹ̀ hmm. ó ti fi bùkún fún wa yes. àní àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé yes. kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìní okay. àti di ẹni tí a yàn hmm. ọ̀pọ̀lọpọ̀ ní òye òye wípé níwọ̀n ìgbà tó bá ti fi ayé rẹ̀ fún Jésù àǹfààní wà fún láti ní ọ̀dọ̀ rẹ̀ ó ti di àyànfẹ́ ẹni tí a yàn ẹni tí a bá yàn kò sí àtakò lójú ọ̀nà rẹ̀ ẹni tí a bá yàn kò sí agbára kan tó lè dá dúró hmm. ẹni tí a bá ti yàn ẹni tí a yàn rẹ̀ láti jọba ẹnikẹ́ni ò rí sọ pé kò sáyè ẹni tọ́lọ́run yàn rẹ̀ láti dórí àga ọlá yìí ẹnikẹ́ni ò sọ pé kò sí àyè ẹni mọ̀ pé kò sí àyè ó ti ń ṣèlòdì sí òyìnbó tẹ́ kà lẹ́ẹ̀kan yẹn commonwealth hmm. commonwealth ẹni bá wọ pé ohun tó pè ní common ohun tó pè ní common ohun tó wọ́pọ̀ ohun tó wọ́pọ̀ ọ̀rọ̀ tó wọ́pọ̀ tó wà fún gbogbo àwọn ọmọ ọlọ́run ẹni bá sọ pé kò wá tọ́ sí ọ ẹ máa pé kò ní kàn ọ́ ó yẹ kó rò pé ẹni yẹn ti dẹ́bọrú bí ó ti kàn nínú yọ̀ torí ọlọ́run ti ṣètò ẹ̀ fún ayé rẹ ìwọ ló ṣe fún kò ṣe fẹ́ lòmíràn kò ṣe fún ẹranko kò ṣe fún àwọn kò ṣe fún àwọn ẹyẹ ènìyàn ló ṣe fún ẹgbọ́ ṣé ẹranko ló ń lo mọ́tò ẹranko ló ń kọ́lé ẹranko ló ń náwó ọlọ́run ó ṣètò àwọn nǹkan wọ̀nyí fún wa àwa ènìyàn ló ṣe fún kì í ṣe fún ẹranko ó ti yàn wá ó ti yàn wá fẹ́ láti fi wá sí àyè rẹ̀ ṣé o gbà pé a ti yàn ọ́ tó o bá wọn pa àti yàn ọ́ ẹ̀tọ́ rẹ ni yes ẹ tẹ̀síwájú sáà àní gẹ́gẹ́ bí a ti yàn wá ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù kí a lè jẹ́ mímọ́ àti aláìlábùkù ẹsẹ̀ ìkarùn-ún níwájú rẹ̀ nínú ìfẹ́ ẹni tí ó ti yàn wá tẹ́lẹ̀ ẹni tó ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ oh my god Jesus. ó kì í sọmọ àlè ọmọ bàbá ni ọ ó ní ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù ṣé bí bàbá mi ló nílẹ̀ o kí máa rìn kí máa yọ falala ọmọ bàbá ni ọ́ àti yàn ọ́ ó hmm. ní àṣẹ láti rìn falala láti rìn pẹ̀lú àṣẹ láti rìn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nínú ilẹ̀ bàbá rẹ ilẹ̀ bàbá rẹ ni bàbá rẹ ló ní hmm. ìwọ dẹ̀ lọ́mọ tí a yàn ẹ́ ó ló ti yàn wá láti bẹ̀rẹ̀ wá ó ti sọ wá dọ́mọ́ ó ti sọ wá dọ́mọ́ ẹsikísà a kì í sọmọ tẹ́lẹ̀ ẹrú la jẹ́ àpẹẹrẹ tí mo mú níbẹ̀rẹ̀ yẹn ẹsítẹ́rì ẹrú ni ṣùgbọ́n ẹ wo ìgbé ayé ọmọ ẹrú bó ti dà hmm. ẹrú tó dayaba ẹrú tó tún jayà bá tán ó tún lo orí ọ̀fẹ́ tó nínú ayé ẹ̀ torí pé ó ní àṣẹ ó láti fi orí ọ̀fẹ́ yẹn gba gbogbo àwọn ènìyàn rẹ̀ là tó bá kọ̀ ó sọ nínú ìkọ́ríta kan ni pé tí n bá kọ̀ láti ṣe èyí ó lóun gbé oníta náà a mọ̀ bóyá torí ìdí èyí ni òun ṣe di ayaba ó débẹ̀ kò dẹ̀ pa àwọn ènìyàn rẹ̀ tì olóyè máa ń ṣe mí lọ́pọ̀ ọgbà mm. ẹlòmí máa dépò ọlá á sọra ẹ̀ di ọlọ́run níbẹ̀ kò ní mọ̀ pé orí ọ̀fẹ́ la fún òun láti fi gbẹ ẹnìkejì rẹ̀ là láti lè fi ṣàánú fún ọmọ ẹlòmíràn mm. ó ti sọ ọ́ dọmọ ó ti sọ mí dọmọ ìsọmọdé ọmọ yẹn ó fún ọ ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti jẹ èrè nínú Kristi Jésù ẹ mm. tẹ̀síwájú ẹsẹ̀ kẹfà ó ní fún ìyìn ògo orí ọ̀fẹ́ rẹ̀. yes. èyí tí ó dàlù wá nínú àyànfẹ́ ni. nínú ẹni tí a wà ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀. praise the lord. hallelujah. praise the lord. hallelujah. ẹ tẹ̀síwájú. ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. yes. gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ rẹ̀. ẹsẹ̀ kéwòn lẹ́ǹkà. ẹsẹ̀ keje mo wà ẹsẹ̀ kẹfà yín ní kẹfà mi kànú. fún ìyìn ògo orí ọ̀fẹ́ rẹ̀. fún ìyìn ògo orí ọ̀fẹ́ rẹ̀. èyí tí ó dàlù wá. tí ó dàlù wá. nínú àyànfẹ́ ni. ó ti yàn wá fẹ́. he has accepted us ó gbà wá bá a ti rí ẹsikísà ẹrú ni Ẹ́sítérì ṣùgbọ́n ọba Aṣúérúsì ó gbà á hmm. gẹ́gẹ́ bí ayaba a sì rọ Váṣtì lóyè ayé Váṣtì padà sísàlẹ̀ a sì gbé òun sórí ìtẹ́ ẹ wá wo ọ̀nà tó gbà nígbà tó fẹ́ lọ síwájú ọba ó ló wọ aṣọ ògo rẹ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì ti sọ̀rọ̀ àwa nù rèé aṣọ ògo tá a fún ọ nípa ìgbàgbọ́ ibo ló jù sí ibo ló bọ́ sí ẹlòmíràn máa wá ìrojú kiri nígbà tó ti rójú tán hmm. ẹlòmíràn máa sá ilé ohun tí òye ó lé ọlọ́run nìkan lọ́ba tó lè gbà ní gbọ́ mi dáadáa lónìí pásítọ̀ ò lè gbà ọ́ wòlíì ò lè gbà ọ́ hmm. àánú la rí gbà ló fi pè wá tó rán wa níṣẹ́ oore ọ̀fẹ́ tí mo ní nínú Kristi bó o bá gbàgbọ́ inú rẹ̀ ìwọ náà ni hmm. ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ló sọ kò sọ pé fún àwọn pásítọ̀ ó ní ìwọ yóò pàṣẹ fún òkè kí ó sì ní kó bọ́ sínú òkun ó ló máa rí bẹ́ẹ̀ tó o bá ti gbàgbọ́ tó o ṣiyèméjì gbọ́ kí ló tún wá a ti fún ọ ní kọ́kọ́rọ́ yẹn hmm. tó fún ọ ní access tí ọ̀dọ̀ ọlọ́run tí ò sí ìdádúró tí ò sí ìdènà ṣùgbọ́n tó o bá ti rìn inú ọ̀nà yẹn ọwọ́ rẹ ló kù sí hmm. ìwọ nìkan ìwọ fún ara rẹ ibi tó o tira rẹ mọ́ ló wà pinnu inú ọkàn ẹ lónìí wípé mo ṣetán láti bọ́ hmm. Ana wò ó ní sílò pé àkókò tó mo láti bọ́ hmm. nínú àìrọ́mọbí ẹ̀dẹ̀ wò ó nínú ìrìn àjò rẹ̀ wòlíì débẹ̀ wòlíì wò wípé obìnrin yìí ti mọ tí yó kò yé wòlíì tó ní obìnrin yẹn péré nínú ọkàn rẹ̀ ìwọ náà pinnu lónìí yìí wípé àkókò ti tó fún ọ láti jẹun tó wá jẹ láyé láti jẹ èèyàn torí pé ó ti fún ọ ní access sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ti fi ẹ̀jẹ̀ rẹ̀ lá ọ̀nà yẹn ẹ tẹ̀síwájú sà. ẹsẹ̀ kéje. nínú ẹni tí àwa ní ìràpadà wà nínú ẹ̀jẹ̀ rẹ̀. ẹsikísà kí ló tún ṣe fún wa ó ti rà wá padà ó ti rà wá padà a ti sọ ọ́ dènìyàn ọ̀tọ̀ ó ní ohun àtikọ́jọ́ ó ṣe kí ni ó ti kọjá lọ ó ti dẹ́ni ìràpadà níwọ̀n ìgbà tó o ti fi ayé rẹ fún Jésù tá a ti gbà ọ́ nípa ẹ̀jẹ̀ rẹ̀ a ti ra ọ́ padà a ti sọ ọ́ dènìyàn tuntun a ti sọ ọ́ di aláṣẹ nínú rẹ̀ a ti sọ a ti fún ọ ní orí ọ̀fẹ́ nínú rẹ̀ ẹ jẹ́ ẹ bá fọ́ síbi tẹ́ ẹ yẹn mo fẹ́ ká lọ wo kankan mo fẹ́ ká sáré wo inú sọ fún mi yẹn hmm. inú ẹ bá mi wo orí ìkẹrin orí ìkẹrin ẹ bá mi wo ẹsẹ̀ sixteen. sixteen. nítorí náà. nítorí náà ẹ o. nítorí náà yes sir. ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ orí ọ̀fẹ́. ẹ gbọ́ ó ní ká wá sí ibi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú kíni. pẹ̀lú ìgboyà. ẹ ti rí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti rà padà ẹ̀mí ẹ̀rù sátani àfẹjọba nínú rẹ̀ kò ní jẹ́ kó lè rí ọ̀kan ó ní ká wá pẹ̀lú kíni ìgboyà kí a lè rí àánú gbà. tí Ẹ́sítérì ò bá wá pẹ̀lú ìgboyà ṣáàlè lọ́wọ́jú ọba. Hmm. a dẹ̀ ti mọ̀ yín pé ẹnikẹ́ni tí ọba ò bá na ọ̀pá sí. kò lè kò lè lórí ó máa kú ni. so ìgboyà ló nílò láti fi lọ ọbẹ̀ ó dẹ̀ lọ ọbẹ̀ pẹ̀lú ìgboyà èmi àti ẹ̀yin nígbà mìíràn tá a bá ní àwọn ìdojúkọ ẹ̀rù á máa bà wá láti gbé ìgbésí akin ìgbésí ọkọ̀ akin láti ṣe ohun tó yẹ ká ṣe yẹ́sà kí a lè rí àánú gbà. ẹ gbọ́ síbi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kí a lè rí àánú gbà. kí a sì rí orí ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. èmi tiẹ̀ pèfà òyìnbó ọbẹ̀ yẹn ó ní kí a sì rí orí ọ̀fẹ́ ẹ bá wò láti bẹ̀ ẹ ẹ ẹ bẹ́ẹ̀ bá ní bínú ẹ bá mi ka òyìnbó ẹ̀. and find grace to help in time of need. bẹ́ẹ̀ yes. òkè láti bẹ̀rẹ̀. ó ti tó bẹ́ẹ̀ yẹn náà ni and find grace to help that is nígbà tí wọ́n nílò ìrànlọ́wọ́ wàá rí orí ọ̀fẹ́ láti rí ìrànlọ́wọ́ yẹn gbà kò ní sí nǹkan tó máa takò ọ́ kò ní sí nǹkan tó máa dènà rẹ torí bí wọ́n ti wá síbi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú kí ni ìgboyà ó dẹ̀ ti débẹ̀ pẹ̀lú ìgboyà ó ti rí àánú gbà now àánú tó o ti rí gbà á wá yọ̀ǹda orí ọ̀fẹ́ fún ọ láti rí ìrànlọ́wọ́ gbà ní ìkóríta tí ayé rẹ̀ ti ń lo ìrànlọ́wọ́ nígbà tí ìkóríta táyé ti ń lo àánú àánú á jáde o fẹ́ ṣe eléyìí o fẹ́ ṣe tọ̀hún ọlọ́run nìkan ló máa wò mm. ó lè wo ènìyàn ó lè fẹ́ ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé rẹ ènìyàn á já ọkulẹ̀ kò sóhun tó o lè gbà lọ́wọ́ ènìyàn ṣùgbọ́n kristi jésù ó ti fún wa ní ọ̀nà àbáyọ láti dí ọ̀dọ̀ ọlọ́run ó ní ká wá síbẹ̀ pẹ̀lú kíni ìgboyà ìgboyà la fi lè rí ohun tá a fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run gbà láìsí ìgboyà kò sóhun tó fẹ́ jẹ́ mm. jésù kristi ṣèyí fún ọ kò dẹ̀ sí ẹnìkan tó lè dí ọ lọ́wọ́ ṣé oní oní oní nǹkan táyé rẹ nílò lákòókò yìí hmm. ṣé oní nǹkan táyé rẹ ń wá lákòókò yìí jọ̀wọ́ a máa na ọ̀pá yẹn sí ọ lónìí a ó na ọ̀pá yẹn sáyẹn lónìí ó sì wọ̀ wá ju olúwa gbọ́ o lè sọ̀rọ̀ ẹ tẹ̀lé mi èmi èmi. dárúkọ rẹ. ṣògórẹ́ni kejì. èmi adémọ́lá ọmọ adépọ̀jù. ní ṣògórẹ́ni kejì abiodun. mo rí orí ọ̀fẹ́ gbà. mo rí orí ọ̀fẹ́ gbà. láti lọ sí yàrá àánú. láti lọ sí yàrá àánú. lórí ìtẹ́ àánú. lórí ìtẹ́ àánú. nípa ẹ̀jẹ̀ jésù. nípa ẹ̀jẹ̀ jésù. gbogbo tó nira fún mi. gbogbo tó nira fún mi. lórúkọ jésù. lórúkọ jésù. ó dìtura fún mi. ó dìtura fún mi ṣẹ́yìn náà gbàgbọ́ bẹ́ẹ̀ bí ẹ ti sọ yẹn lórúkọ jésù ó sì ti rí bẹ́ẹ̀ ẹ wo ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò ní sáà yìí ẹ jẹ́ kí a lọ sókè lọ́hùn ká jó dáadáa ká yin ọlọ́run nígbà tá a bá lọ tá a bá padà dé ètò yìí sì ń tẹ̀síwájú ìránṣẹ́ ọlọ́run sì wà nínú ilé wo ẹ má yí kò ní di tẹlifíṣàn yìí á padà bọ̀.